Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìnlá. Ó sì ṣe ní Ikonioni wọ́n jùmọ̀ wọ inú sínágọ́gù àwọn Júù lọ wọ́n sì sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti àwọn eléni gbàgbọ́ ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ Júù rú ọkàn àwọn kèfèrí sókè wọ́n sì rọ̀ wọ́n sí àwọn arákùnrin náà nítorí náà wọ́n gbé ibẹ̀ pẹ́ wọ́n ń fi ìgboyà sọ̀rọ̀ nínú Olúwa ẹni tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ti ọwọ́ wọn ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ìlú náà pín méjì apá kan sì dàpọ̀ mọ́ àwọn júù apá kan sì dàpọ̀ mọ́ àwọn àpòstélì bí àwọn kèfèrí àti àwọn júù pẹ̀lú àwọn olórí wọn ti fẹ́ kọlù wọn láti ṣe àbùkù sí wọn àti láti sọ wọ́n ní òkúta wọ́n mọ̀ wọ́n sì sá lọ sí Lístíríà àti débè ìlú Likaonia àti sí agbègbè tí ó yíká níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìyìn rere ọkùnrin kan sì jókòó ní Lístra ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun arọ láti inú ìyá rẹ̀ wá tí kò rìn rí ọkùnrin yìí gbọ́ bí Paul ti ń sọ̀rọ̀ ẹni nígbà tí ó tẹjú mọ́ tí ó sì rí pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá ó wí fún un ní ohùn rárá pé. dìde dúró ṣáṣá ní ẹsẹ̀ rẹ. ó sì ń fò sókè ó sì ń rìn nígbà tí àwọn ènìyàn sì rí ohun tí paul ṣe wọ́n gbé ohùn wọn sókè ní èdè likaonia wípé. àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá lé àwọn ènìyàn. wọ́n sì pe barnaba ní júpítérì àti paul ní ámì nítorí òun ni olórí ọ̀rọ̀ ìsọ àlùfáà júpítérì ti ilé òrìṣà rẹ̀ wá níwájú ìlú wọn ó sì mú màálù àti màrìwò wá sí ẹnu bodè òun ìbá sì rúbọ pẹ̀lú àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí àwọn àpòsẹ́lì Bánábà àwọn Pọ́ọ̀lù gbọ́ wọ́n fa aṣọ wọn ya wọ́n sì súré wọ inú àwùjọ wọ́n ń ké rara wọ́n sì ń wí pé. ará èéṣe tí ẹ̀yin fi ń ṣe nǹkan wọ̀nyí ènìyàn onírú ìwà kan náà bí ẹ̀yin ni àwa pẹ̀lú tí a ń wàásù ìrere fún yín kí ẹ̀yin kí ó yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí Ọlọ́run alààyè tí ó dá ọ̀run òun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. ẹni ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn ní ọ̀nà tiwọn. ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ ní àìlẹ́rìí ní ti rere ìṣe ó ń fún yín ní òjò láti ọ̀run wá àti àkókò èso ó ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. díẹ̀ ni ó kù kí wọn kí ó má lè fi ọ̀rọ̀ wọ̀nyí dá àwọn ènìyàn dúró kí wọn kí ó má ṣe bọ̀ wọ́n àwọn júù kan sì ti antioku àti ikonioni wá nígbà tí wọ́n yí àwọn ènìyàn ní ọkàn padà wọ́n sì sọ paulu ní òkúta wọ́n wọ́ ọ jáde kúrò ní ìlú náà wọ́n ṣe bí ó kú ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn dúró tì í yíká ó dìde ó sì wọ ìlú náà lọ ní ijọ́ kejì ó bá Bánábà lọ sí Débè nígbà tí wọ́n sì ti wàásù ìrere fún ìlú náà tí wọ́n sì ní ọmọ ẹ̀yìn púpọ̀ wọ́n padà lọ sí Listra àti Ikonioni àti sí Antioku wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le wọ́n ń gbà wọ́n níyànjú láti dúró ní ìgbàgbọ́ àti pé nínú ìpọ́njú púpọ̀ ni àwa ó fi wọ ìjọba Ọlọ́run nígbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ tí wọ́n sì ti fi ààwẹ̀ gbàdúrà wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹni tí wọ́n gbàgbọ́ nígbà tí wọ́n sì la Pisidia já wọ́n wá sí Pamfilia nígbà tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ náà ní Paga wọ́n sọ̀kalẹ̀ lọ sí Atalia àti láti ibẹ̀ lọ wọ́n bá ti ọkọ̀ lọ sí Antioku láti ibi tí a ti gbé fi wọ́n lé oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ń ṣe parí nígbà tí wọ́n sì dé tí wọ́n sì pe ìjọjọ wọ́n ròyìn gbogbo ohun tí Ọlọ́run fi wọ́n ṣe àti bí ó ti ṣí ilẹ̀kùn ìgbàgbọ́ fún àwọn kèfèrí kì í ṣe ìgbà díẹ̀ ni wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn gbé